Thank you. Yan bende şeyler yürütürseler. Kadir yüzler yürütürseler. Mọ̀dúrà wọn ìgbìyànjú ìgbà tó ń ṣẹlẹ̀ kí wọ́n yóò fi padà sọ́dọ̀ ọlọ́run. Ẹni tó bá ní láti ẹ̀jẹ̀ máa ń rú ní tó ń ṣe ní ìkan ìgbé ọlọ́run kan dáhùn lórí tó bá tún máa ń bóyá ọlọ́run tó ń wa máa fà á eléyìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn ló káàárọ̀ ẹni tó lọ́wọ́ àti ìwé ìgbẹ́jọ́ ló kàn ẹni ló káàárọ̀. ẹ̀ńtọ́ ẹgbẹ́ ìlú pàṣípàlà láìra ẹni ló káàárọ̀. ẹ̀ńtọ́ ẹgbẹ́ ìjọba àti ayé ìlú ìjàmbá ìlú káàárọ̀. yọ̀ọ̀nà sọ́ọ̀bù lọ́nà méjì ṣùgbọ́n ní tó tóbi náà wà ìwé rẹ̀ kí ló tà wọ́n jọ̀ọ́. fàájì nínú ìyá kíákíá ó ti máa ń ṣe lọ́wọ́ jẹ́ kí ọlọ́run tó lọ fà yìí ẹ̀wọ́n ta ara nínú ẹni tó fẹ́ ẹni tó ní tó bá wọ́n náà lọ sí ọlọ́run bá fẹ́ náà ló wọ́n tó lé wọn. àṣepé ìjìyà oníkọ́lọ́wọ́ ìgbẹ́ni tí ọ̀rọ̀ bá wọ́n ní kàákẹ́ ṣe kò tẹ̀ ní kàákó kí gbé ara ẹ̀ káàní ṣùgbọ́n ìkẹ́ ẹ̀kọ́ tí aburú ti bá ẹ̀yẹ ní ìjọ tí wọ́n bá dẹ́rù ọ̀rọ̀ ọ̀rọ̀ aláàbàbí ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sọ̀rọ̀ yìí ló wọlé dáadáa ní ilé ayé ní ayé àtúwò zẹ́ẹ́ àwọn mùsùlùmí ní sọ́wọ́n ti ká ẹ̀rọ ọmọ ìwé ní owó ní ibò ní àlẹ́bí náà ìdá sí ọ̀rọ̀ wọ́jílẹ̀ olùkù ẹni wọn gbà. Wẹ́gbọ́ tí wọ́n fi tó máa ń tó máa ń ṣe ọlọ́pàá ọ̀dọ́gbọ́n ọlọ́run ọ̀pọ̀ ọ̀rọ̀. Àbí kò ẹ̀kọ́ sẹ́yìn. Wọ́n sọ fẹ́ẹ́ ní ká kó ẹsẹ̀ lórí tí ò lálá máa wáyé ọmọ ìjọ ní ìwò sọ lẹ́nu tòótọ́ ṣùgbọ́n sì sí ìrẹ́ tọ́ka sí pé kí wá ìjìnlẹ̀ ẹ̀yàn ọ̀nà òwò báyìí wọn wà níkà tẹ bá wo gbogbo ẹni tí náà fún apáta tọ́nà báyìí tóbi lẹ́nu ṣe tóbi tó di ẹ̀rọ gbà wọn ọlọ́ni ló wọ́n hẹ́ àkọ́kọ́ a ẹ̀kún ọlọ́run tó ti yẹ kẹ́kọ̀ọ́ tó ẹ̀kún ọlọ́run tó ti yẹ kẹ́kọ̀ọ́ ọlọ́run ọ̀nà tó ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ òṣùwọ́ ọlọ́run lẹ́nu ìyàwó ẹni ẹgbẹ́ ọmọ báyà tí wọ́n máa ń bá yẹ ọlọ́run ṣùgbọ́n kò sí tọ́wọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n ọlọ́run wọn aláàbẹ̀ tó ń yẹ onígbẹ́wọ́ tó fẹ́ràn ìlú tẹ́lẹ̀ wọ́n mùsùlùmí náà lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ bí wọ́n kó pọ̀ lọ́wọ́ ẹ̀sìn náà lọ. ọjọ́ ló ló ti di ó kà ó ní ìdájọ́ rẹ̀ lọ́kàn ìdí àgbáyé ti pọ̀. bàbá yìí nígbà àwọn ọmọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ولو تمكن وقار الله وعظمته في قلب العبد تجد تؤتى الله ربته بلمله فيقول قال لك يا ابو لما تجرأ على bóyá lágbára ṣẹlẹ̀ ọlọ́run tóbi lẹ́mí rẹ̀ ẹ̀pọ̀ ọlọ́run bá tóbi lẹ́mí rẹ̀ tó ẹ̀rọ báyà tó bá fẹ́ ṣẹlẹ̀ problem ìpínlẹ̀ ní àwọn èèyàn òtí ẹ̀mí olójẹ́ sẹ̀mọ́ dípò tó wà máa sọ́ra tó sí tí ẹ bá ti wà pẹ́sẹ̀ ní ẹ̀rọ ọlọ́run tó lọ́n bá pè ní kí wá dúró ṣé màá ní mi ìmọ̀ ni àbí màá ní mi gbàgbé ẹni tí mo lè fẹ́ rojọ́ fún ìmọ̀ ìdílé lọ nípa ara mi ṣẹ̀fún yìí ó pè rẹ̀ ní tó fẹ́ wí àbí tó ní wí ó ti mà á ẹni wọn kí wọn fún wa kí wọn gbó wa láyà ẹni àwọn ẹ̀kọ́ tó ṣe omi ìdúpá lọ́dọ̀ lọ wọn lọ́dọ̀ wọn màá kí wọn lọ́dọ̀ sí ìyà owó yìí o ìtòhùn gbà tó ń fi ìyàn ó tó طلبت بي لما تجرأ العبد على معاصي طلبت بي لما أشجيع نفر عن جهود وشجيع ọ̀pọ̀lọpọ̀ bá yẹn gbẹgbẹ ara ọ̀rọ̀ tóbi tí ìbá ṣọkan yín tọrọ sí kọlẹ ẹyin gbẹdẹ mọ òfin bóun ni kọlọ ọ̀rọ̀ tóbi lẹbi rẹ ti dé àbáyé rẹ ó ní implication wọn gbẹ ẹfọ kan ní Ibrahim ọwà gbogbo ọkọ Ibrahim kì wọ́n pọ̀ nínú àwọn apáàpọ̀ sáà nínú àwọn ọmọ ìlú tàbí àyè àtúbáwọ̀ tàbí àyè wọ́n máa ṣe àyè ìbọn ìfọwọ́n ó ní àwọn ọ̀rọ̀ tó pọ̀ ó ní ìdá àzàmọ́ àwọn òṣùpọ̀ ní àbí tẹ ọlọ́run bá ti tóbi lẹ́yìn ẹ̀rú kan yòlùbí sòhùwọ́ ọ̀hún ẹ̀rú kan yòlùbí sòhùwọ́ ọ̀hún tọ́lọ́mọ tó mi lẹ́nu rẹ ọlọ́run ọmọ á yóò wá ìwọ náà. ثم يطلق الله عزك في قلوب الناس أجمعين tọ́lọ́mọ ti gbáṣọ ìwọ yóò wá fi títóbi ìwọ náà ti gbogbo ẹ̀mí àwọn ẹ̀mí. ṣùgbọ́n òkàn nílà àkọ́kọ́ ni kọ́lọ́kọ́ ṣe kí ni kó tóbi lẹ́nu rẹ. ولله العزة ولرسوله wọ́n lè kú ọlọ́run ní ẹni gbà lọ́dọ̀ ṣùgbọ́n ẹni tó bá ti wá ṣùgbà kejì ọlọ́run gbé dàbí ìwọ náà ìyẹn ni lówó lọ́wọ́ nílé ayé ó sì yẹ ẹni yẹn pẹ̀lú lọ́dọ̀ àwọn ẹ̀yìn wọ́n máa gbowó ọwọ́ rẹ̀ wọ́n ti kó ìrẹ̀ wọ́n máa yìn ọ́ lórí ó sì yé ìdílé wọn sí pé ẹnì kan ò sì ní ní àwọn ẹ̀rọ ti máa wá bọ́ọ̀lù àsùnwọ̀n jọ̀mọ́ ẹni tí máa ń ṣe tọ́lọ́ lọ́wọ́ fi àpọ́nlé kù ẹni tó bá ń wálé ayé ní òní máa kọ́ ní ẹ̀dá pẹ̀lú bó ọba yọ ọ́n fìdí ọ̀sán ní àbá ẹ̀yọ́ kọ́ báyìí pẹ̀lú ìrìnkò tí wọ́n máa kó láàbà àti ìgbà pé mo tẹ́lẹ̀ bá jẹ́ kí n change tó bá bẹ́ẹ̀ lọ́wọ́ àgbò wọ́n ni wọ́n pọ́n yín àwọn ní alájà alájà ìbò bá aṣọ àkùnrin alájà wọ́n bẹ́ẹ̀ mú un ṣe rí yẹn àánú ni wọ́n ti wò fún wò fún ìdí ìdájọ́ ọ̀dà àwọn bá tó rárá o kò lè jẹ mọ́ sí ìdúró ní báyìí ọ̀rọ̀ yìí ní ìlà ọ̀fọ̀ máa lọ ìlú kírìmì ẹ̀ńdọ́lọ̀ ọ̀rọ̀ wọn lè kúrò ní ẹ̀fọ́ ẹ̀. yá pé ọbẹ̀ ṣèbọ̀ ṣáà ń bí ní ibùgbé tó ń bá sọ̀rọ̀ ọmọ náà sọ̀rọ̀ jọ̀rọ̀ kàn èbó táwọn òkú òkú ẹ̀ jọ̀rọ̀ kàn ìwé táwọn òkú òkú ẹ̀ jọ̀rọ̀ kàn iṣẹ́ sọ́ọ̀tì fún ọmọ ẹ̀ ṣe ní kánfà àṣà tó wọn náà tó tàbí ní sùn àwọn àmọ́ ṣe fi ń lọ. àpẹẹrẹ ìbẹ̀ ọlọ́run nínú ìgbẹ̀yìn sóró ọ̀tún náà yà ọlọ́run náà lẹ́bí náà àwọn ọmọ àyè sọ́ọ̀lì àìsẹ̀ ẹ̀jẹ̀ àlùbáwọ̀ rọ̀hmán òdìdẹ́ bí ìbá ti ń ṣe dáadáa lẹ́yìn gbogbo ọlọ́run gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́run ní ìfẹ́ rẹ̀ mọ́tò àti tẹ́lẹ̀ àwọn ènìyàn. إليه إبراهيم خوار بن سوء من علماء القرن الثالث ومن أفاه بما يقول ومن بعد عقوبة هذا nínú ìjìyà ètò wa hàn tá a bá ti bà wọ́n pé kọ́ lọ́mọ tóbi lẹ́nu yíyan gbé ìjìyà ni ọlọ́ ìjìyà ni tó rí iná jẹ́ gbèsè tó lọ sí pé àwa ti gbàgbọ́ bẹ́ẹ̀ kódà wà bá education ní àwa gbà pé yé ọlọ́mọ tóbi lẹ́nu yìí ní kí èsè pé mo ti dẹni bọ́lọ̀ bínú sí báyìí àásà tó jìyà ni ṣùgbọ́n àwọn ẹni tó rí kọ́lọ̀ mọ́tò lẹ́nu ìyẹn náà tó ní implication tiẹ̀ táwọn èèyàn tètè rí nínú ẹ̀ onígbé ayé fọ́ ọ̀rọ̀ azza wa jalla àbáṣà orí ìkòlóbẹ̀ kan ìwọ táwọn èèyàn ń pálí hẹ́ẹ́bà ní ká máa bẹ̀rù rẹ ọ̀pọ̀ tí kò kí ẹ̀ máa mú kí wọ́n á máa rí nígbà àwọn èèyàn máa bàbá mo jì kó wọ́n á máa rí nígbà àwọn èèyàn bàbá mi ti ẹni wọ́n ti bí mi bàbá mi ti ṣáyé lórí wa ni nítorí wọn tó fi gbòmẹ́jọ oníṣàlọ́ wọn nítorí wọn ti kọ́ ẹ̀ ní wọn pè wọ́n wọ́n tó ń ṣe lọ́wọ́ àtàlọ́wọ́ táwọn alẹ́ nígbà tí wọ́n náà ṣe ustaz wọn kí ló bá pẹ̀lú ustaz wọn kí ló ti ṣe lọ́wọ́ àtà tí wọ́n kò lè fọ́ fún un bí n bá fẹ́ wọ́n ẹ̀ tí mo ń gé tí mo ń gé tí mo ń bá bọ́ọ̀lù pẹ̀lú àwọn ẹ̀kọ́ wọn à ní pè mí ní orúkọ sàádé ìrọ̀bà àdábàbà lọ́wọ́ wọ́n ṣe ń bọ̀ pọ̀ ní ìta àbúta lọ́nà nígbà tó ní ìjẹ́ pẹ̀lú ẹgbẹ́ ìjọ ìgbé kò tí yé ní ìsọkúnṣe ìgbà bọ́ọ̀lù ṣùgbọ́n òun ní máa ṣe lọ́wọ́ wọn máa rí ìyá àwọn ilé àwọn tó ṣe lọ́wọ́ ìtò ìṣe yẹn ti ti ti ló fi máa lò ṣe ọlọ́wọ́ kó já ẹgbà kó ẹni tí wọ́n ti sọ àdàbà kàlẹ́ ló máa gé ní máa máa gé ní máa jẹ èmi tí mo ń kọ́ ẹ lọ́wọ́ ọ̀sà ẹ̀ ẹ̀ máa dáadáa àbí kókó bá wọ́n kó gbàgbé ẹ lọ́kọ́ ń ṣe bọ́ọ̀lù ń wò lọ́ọ̀lù lọ́ọ̀lù máa gbé jẹ ẹgbẹ́ máa gbẹ́yìn ẹ bá wá láàárín. àgbà owó dáàbò yíò tó wá wá lọ mo ní ìzáàpù ètò súnmọ́ yín jù dúdú bẹ́ẹ̀ lọ sàbẹ̀ wọ́n tó wà láàrin àwọn kí wọ́n tó wọ̀ wọ́n náà abadan lọ́dọ̀ ó yẹ kò yọ yẹ kì í ṣe nìkan ẹ̀ ìhìn ويستخفون به يعني دمون قليل والصوت استخفاف ما كبير فيه gbogbo ẹgbẹ́ máa pọn ní àwọn àdẹni tí wọn kà mọ torí pé kàmá hẹ́nà àléyé amúhù wọn sọ̀rọ̀ fẹ́ẹ́ kẹwẹ́ kó wọn náà kó kọ̀rọ̀ ọlọ́run tó tẹ́lẹ̀ ọlọ́run bá gbé wọn náà ti pè é èmi òun bá ń sọ nísìnyí ló ṣẹ̀ṣẹ̀ máa yẹ yín ṣùgbọ́n ẹni tó bá nígbà tó yẹ ọ́ kò ní tí ìdíjí ilé àkọ́kọ́ tó ṣẹlẹ̀ ní ló ti máa bẹ̀rù pé ayé mi kò ti fẹ́ ta ní ìtọ́tọ̀tọ̀ kò tí ì rí ìtú máa tẹ̀lé ẹlòmíì nígbà tí rọ rẹ̀ jìnnà òun máa retí ilé ìfúnni gbọ́ tá a sọ yìí. tílé bá ti wá ṣẹlẹ̀ sí ìlú ìfowórà padà àdúgbò tí ìyá ló ọlọ́mọ ta ni wọn. tálákọ̀ọ́kọ́ bá bẹ̀rẹ̀ yóò bẹ̀rẹ̀ ní ọlọ́run á fà ilé ẹ̀fọ́ ẹ̀kọ́ tuntun wá padà ṣe tó bá ti débi ẹlẹ́ẹ̀kejì kò lè bó ra lọ́pàá rẹ̀ ó dàgbà bá ti rí ìyẹn tó bá ti kó oṣù nìkan ni ṣùgbọ́n ìwọ ìwọlọ̀ fún ọ̀tá pa wọn lọ pé kọ́ lára tó nípa àbí tó kú tó jáde lọ. àwọn èèyàn ò jò dáhùn mo ló jẹ́ pé tọ́lọ́ ń bá mú mi láti nígbà tó sọ ọbẹ̀ nìkan ká má sọ láwọn èèyàn mú ẹ̀mí ìsìn lágbára ayé gbàgbé ó lè bá wẹ́ díẹ̀ o ṣùgbọ́n kò ní gbàgbé jẹ yóò gbàgbé tó ń jẹ òun gbàgbé ṣùgbọ́n tí ebi ti kò ní gbàgbé ìgbà àfa olè tí wọ́n sọ̀rọ̀ níjọ́ fún àfa yẹn á ọlọ́run ló ń jẹ́ ayé ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe rí bí obìnrin mẹ́jọ ni wọ́n bá sọ̀rọ̀ ayé gbogbo láti ẹ̀ aláǹgbà tó fẹ́ sọ fẹ́ bá ti ẹjẹ́ mẹ́rin délẹ̀ dúpẹ́ fọlọ́ ọ̀rọ̀ tuntun ìbí náà tó délẹ̀ kò kéjì kí ẹni tí tó wá ti dábọ̀ pé àlejò wàhálà ìjì ń bọ̀ ó ti fi ra استخلفني فعلى قدر محبة العبد لله تجيب مغفرة الله وعلى صدر خوف من الله وفي من الله يخافون bí ẹ bá ti bẹ̀rù ọlọ́run bá tó bẹ́ẹ̀ lọ́wọ́ ti dáhùn ọ̀gá máa ní ìpayàpá tuntun gẹ́gẹ́ báyìí kò náà jọ wọ́n ní ìbẹ̀rù. ìmọ̀ràn ahmed rọ́ṣọ̀ṣọ̀mọ́ ayà rẹ̀ wọ́n náà jẹ̀ ló ń dààmú obìnrin kan àtẹ́lẹ̀ ìkànnì ló gbàgbà wọ́n wá bá ìmọ̀ràn àgbẹ̀ dákun wá sí bọ́tọ̀ àṣírí kí àlọ́rọ̀ sí i. fún muhammed ní ẹbí yìí mo ní nǹkan tí mo sì lọ ṣùgbọ́n ẹkú bàtà mi ní ẹ lọ sọ gbogbo ẹni tó ti bàtà rẹ ní kí àjẹ̀dú mi jáde. wọ́n yá bó ti dọ́dọ̀ àjẹ̀dú yẹn ìdí wọn kí ń tọ́ ń darí mọ́lẹ̀ dáadáa ló máa ń fi ọ̀rẹ́ ìfẹ́ ìpanu wọn. ìkíní wúyí kódà ẹ̀rọ mi ẹ̀rọ ṣe rúkìá lọ́dọ̀ sọ̀rẹ̀ sọ̀rẹ̀ sọ̀rẹ̀

bàtà kéèyàn ó tún dárúkọ aláwọ̀ nípa nípa nípa nípa nípa tó bá ní kí gbogbo àwọn àgbẹ̀wò tá àwọn nínú ọ̀dà ìdókòwò ajá nípa kí ẹ lọ dákú tẹ́gbọ́rọ̀ tí aláwọ̀ bá sọ pé ìwọ́dọ̀ kó ẹ kan nù wá kúrò ní ìlú yìí kò sí sẹ́ni tó gbọdọ̀ kátó àwọn tó lè wà lára ẹni torí pé kí ni àwọn ọ̀bẹ̀rẹ̀ ẹ̀rọ bọ́ọ̀lù wà lórí ìgbè tí wọ́n bá ti rọ ọdún náà àwọn àgbà àti àwọn àbẹ̀wò wọn náà ẹni tí ọ̀gá ìwọ́n bẹ̀rù وعلى قدر تعظيمه لله وحرماته يعظم الناس قربانه بدون وبعد الله تعالى وبعد في الله تعالى بوما يموت توعه في الله وبعد في الله تعالى bẹ́ẹ̀ lọ́wọ́ bàbá bẹ́ẹ̀ ni ó fi ọdún tuntun bẹ́ẹ̀ ló ń tó ṣọ́ nípa rẹ̀ àṣepé solúṣà àwọn ọ̀dọ́ ọlọ́dọ́ bẹ́ẹ̀ bá ń wá lọ́wọ́ wa lọ́sọ̀lọ́dọ́ bẹ́ẹ̀ bá ń wá lọ́wọ́ wa lọ́sọ̀lọ́dọ́ bẹ́ẹ̀ bá tó ṣe tọ́lọ́ ọlọ́run ṣe nǹkan sọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀ ẹ̀ ọmọ ẹ̀ wá ìlànà لماذا الله أيبتغون عندهم العزة فإن العزة لله Ọlọ́run jẹ́ ìwọ̀n ọ̀la sọ́dọ̀ àwọn ìta tó ń wẹ̀sẹ̀ fún ọ tó rò kò sí dáadáa sí. Wọ́n sọ́dọ̀ àwọn ọ̀la wọn wà lọ. Fẹ́yìn ní ẹ̀ẹ́dẹ̀ tẹ̀lé ìlà ìjẹ̀bù. Tọ́lọ́ọ̀ ni gbogbo yìí. Tọ́lọ́ọ̀ ni gbogbo àgbáyé kò ṣe dúró sí. Ká má náà dúró sí ọlọ́run ọlọ́run yẹ̀ yẹ̀ wá ni pẹ̀lú ọjọ́ mùsùlùmí tí wọ́n jẹ́ mùsùlùmí kí ló ń wá ká nǹkan kó bá àwọn mùsùlùmí lé ayé àti èyẹ wọn ti di pé àwọn tí àti darí ní wọn ń darí wọn kì í ṣe pé ní nàìjíríà nìkan nàìjíríà tó kéré gbogbo ilé ayé kéèyàn máa sọ fún ojú bí àwọn ìdúgbò bóyá ẹja lè pọ́n lóyún abẹ́rù bá àwa àbí mùsùlùmí náà kọ́ àwa ṣùgbọ́n a ní agbára yìí mà ẹ tọrọ lọ́wọ́ ẹ gbọ́ náà dárúkọ ẹ lọ́ọ́ lẹ́tí àwọn ọmọ ìyá yìí nípa a ti mọ̀ pé àwọn náà lẹ́sẹ̀ lọ́rùn torí tá a bá lẹ́sẹ̀ àti ìdí ìyẹ̀yẹ́ yóò ní àti ìyẹpẹrẹ yóò ní tó báyìí ṣùgbọ́n àdánwò ní fún wọn àkọ́kọ́ àdánwò bí wọ́n ṣe dúró nípa ẹ̀kọ́ kí ẹ lanu padà ìgbà alẹ́ ìjà ìlú ní ní twenty minutes and twenty one kí ẹ ṣe gbà tí kò sí. ìkẹ́ńtì ìdí àtàjẹ̀dẹ̀ torí pé àwa náà ti wò gbọ́dọ̀ wọn òun dáadáa àwọn tí wọ́n á dì fẹ́ ìdílé wọn ilé fún pé ìwọ tí mo yóò gbà tó wọ́n ti gbà wáyé mo mọ̀ where one billion to two billion dollars lọ́dún yìí fún un. ìwọ náà mọ fún ọ náà wọn fi two billion dollars support èyí fún ọmọ. owó yìí náà wọ́n ti dẹ́kun bẹ́ẹ̀ wọ́n one billion dollars that is Nigerian money bí ẹgbẹ́ oṣù one point three trillion up to two trillion. òmò nílò ọmọ eléyìí náà wọn wò bẹ́ẹ̀ nítorí owó ọlọ́mọdé àti àwọn ọmọ ẹ̀yà ọ̀gbìn èyí tí ó sì ní gbogbo lọ́wọ́ wọn náà wọ́n ti wò ó àti àwọn àjẹ káwọn àwọn tẹ́rọ́rì gbà lórí àtúntẹ̀ wọn àwọn àkó ẹ̀kọ́ bàbá yìí pé ẹ̀wù dáadáa wà ní. yọ̀wọ̀ ẹni bí àwọn náà ló máa kó ẹ̀kọ́ fáwọn yìí àwọn náà tún máa sọ pé ó yẹ ayé dà wọ́n. Boko ṣèkà ó kéwù ada hukum umur banyak tu guru dulu guru dulu bang eh sama dulu kan tu baik pada umur wajib dalam diri suci ada lagi eh dia nak buat apa buat ini Bimzani kau wajib ada dalam diri kawan lawan àwọn àgbàrá ló oríṣiríṣi ṣùgbọ́n a ti lè yí ara wa wọ́n wá ní bíbí pé àwọn nìkan àti ìgbẹ́ tí yóò rí bẹ́ẹ̀ wọ́n yóò rí bẹ́ẹ̀ wọ́n yóò rí bẹ́ẹ̀ wọ́n yóò rí bẹ́ẹ̀ wọ́n. àti ẹgbẹ́ mi yóò rí bẹ́ẹ̀ ní ìlú àti ẹgbẹ́ wọn padà ní ilé ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ àlágbára ló ń kà wọ́n sí ìrìn wọn ṣùgbọ́n alágbára ló ń ṣe wọn. gbogbo nǹkan bára náà ṣe ilé àlọ́ kúnlé ní títí àdá àtàkùnfẹ́ lọ́wọ́ lórí ìṣojú ojú wa àwọn olùdé ọlọ́run tọ́lẹ̀ àyíká wọn ní ìwé àwọn alákòóso ìlú àwọn ìdàgbàyé ṣùgbọ́n àwọn ọkọ̀ wọn lọ́wọ́ bá náà dára wò adéhùn ẹ̀sùn sì máa ṣiṣẹ́ nípa àwọn àwòsàn ìjọba tó rẹ̀ pẹ̀lú àwọn oríkì rẹ̀ rẹ̀ pẹ̀lú ojú tó ọlọ́ọ̀bọ̀ dákùbà lójú tí àwọn ti fi اللهم آمنا فيه مع جانب قدرتك tí ìwà jẹ́ kẹ́kẹ́ kẹ́kẹ́ jì lájọ́ lásìkọ́lù yìí ti dìṣọ́ ìwọ́n yìí àwọn yìí sì bẹ̀rẹ̀ bẹ̀rù ìbọn náà wà wá wọn náà lọ lẹ́ni tí ètò ẹgbẹ́ wọn pa ohun gábúrà rẹ̀ ló ti sọ́nà wọn lè ṣe yìí. gbogbo ẹni tí ó bá ní gbogbo tí mùsùlùmí bá ní sí ìbáwọ̀ pàápàá jùlọ ní oṣù tó ṣe tó wà lọ́wọ́. ọlọ́kùn bá gbọ́rọ̀ jẹ́ ẹ̀dá lọ́wọ́ ní wọn lò ọlọ́ba mi jẹ́ bá wọn bá gbé àyè wọn sálọ anáwó gbọ́ ayé láti ní ìlú ìsúnmọ́ gbogbo ìwọlé ni wọ́n súnmọ́ kò sí bí má fà àti ìlera wa àti gbígbì síbi tí ò sí ọ̀nà ilé tá a bá ti gbé yìí síbi tí ò sí tá a gbé yìí kúrò nílé ẹ̀kọ́ wa ìjọ padà síbi pé iye pẹ́ẹ́rẹ́ jẹ́ òun á ní kúkú ló lọ ìjọba tó padà ọlọ́pàá ọjọ́ ẹ̀dá ọmọ ẹ̀dá ọlọ́pàá ẹ̀dá oṣù àná wa náà ìnàmọ̀dá náà wà lọ́wọ́ à ń sọ̀rọ̀ lọ́wọ́ ṣé àwọn àtúntò nílẹ̀ yìí wá wá tẹ̀lé lọ́wọ́ kó wọ́n tẹ̀lé sí náà yẹyẹ yìí ti jọ àti yẹyẹ kọjọ bí mo ti ti ń ṣẹlẹ̀ láti ìgbà yìí ẹ̀jẹ̀ rẹ̀ wá sùn kẹ́lí máa múra sùn ẹ máa ṣe sùn sùn ẹ máa sọ̀rọ̀ sùn má jẹ́ ọgbà pèlúwé ẹ̀dùn ní mùsùlùmí ní kó tó hàn nígbà tó wà lọ́dọ̀ dọ́gbọ́n má dọ́gbọ́n tó wá ní tó tọ̀lọ̀ iyì tó wà lọ jẹjẹ ipò tó wà lọ jẹjẹ kò sí ní aṣọ tó yẹ wọ́n tó lè gbé ìwọ ọpọlọ yọ bẹ́ẹ̀ ẹ máa wọṣẹ́ ní ìwọ̀n kọ́ agbada mọ́ kò sí aṣọ tó wọ̀ tí ó di ọpọlọ rẹ̀ wọ́n jòyè owó bẹ ọ̀pọ̀ wà lọ́wọ́ rẹ̀. ìyẹn ní pé ìjọ ẹ̀kọ́ lọ́wọ́ bẹ wà ní ìlú kanjọ́ ìjọba ẹ̀. ìfẹ́ àti ẹ̀rọ sọ̀rọ̀ ní dábàá ní oúnjẹ ìgbìmọ̀ àwọn òbí máa jẹ́. kan wá ní ìgbà àtẹ̀mí táwọn ọ̀rẹ́ jọ ìlú rẹ̀ ó bèrè rẹ̀ tẹ́sí tẹ́sí wọ́n ti tẹ́sí wá bẹ́ẹ̀ lóko bá wọn lè lọ lọ́wọ́ ló ti wá wá bí ìgbà kọ́ láàárọ̀ yìí nípa ìjìyà ní kọ́lọ́pọ̀ tó mi lẹ́nu ìjìyà ní ọ̀lọ́ ẹ̀ ní ọdún mọ́ra tó wá mọ́ tó mi ẹ̀kan tẹ́lẹ̀ ó kẹ́ mọ́ ọjọ́ tí ń ka ìdí ní mọ́ra ní rántí ẹ̀wọ̀n pé yí ìdọ̀gà ní ṣẹṣẹ ọ̀rọ̀ Ibrahim kan wá sí wá sí lórí púpọ̀ tó ní tán pé ní ẹ̀lẹ́ẹ̀lẹ́ ولكن العلم من اتبع العلم وعمل بالسنن وإن كان قليل الرواية أو إن كان قليل العلم في جميع الجابين والوكلون يجب بعد السجود ẹni tó ń tẹ̀lé súnà ni ti fi ń ṣiṣẹ́ tó sì ń lò òlú nímà káwá ní kí ló tó fi ṣe lè pẹ̀lú ọ̀hún gba ọlọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ń tẹ̀lé ọ̀hún yóò hà tó kò ní bẹ́ẹ̀ ìrántí ẹ̀ èyí púpọ̀ lórí kalẹ́ máa ń sọ ìrántí ẹ̀ ń ṣe ẹ̀ṣẹ̀ ní dání lórí ẹ̀dá kan jẹ́ bí ṣe wà máa dání lórí ilé yóò mọ̀ ju àwa ń òun bẹ̀rẹ̀ sọlá wà lọ́wọ́ wọn.